náà ìbéèrè tó wáyé ni wípé mọ́ọ̀sì tí wọ́n ti kọ́ sílẹ̀ táwọn èèyàn kẹ́lẹ̀ lẹ̀ tí wọ́n rí pé kò gbàyè dáadáa wọ́n wá láǹfààní láti ra ilẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ìjẹ́ ìgbàláyé wà nínú ẹ̀sìn láti gbé mọ́ọ̀sì yẹn lọ sí ààyè tó wà lẹ́gbẹ̀ẹ́ sọmáríà tó ń fẹ́ wọ́n rá pé ààyè bí mọ́ọ̀sì yẹn yìí wọ́n á sọ jọ títì tó bá já sí pé ẹnìkan náà ni ó ní mọ́tíláṣí yìí òun kan náà òun náà ló ra ilẹ̀ tó wà lẹ́sẹ̀ tó bá ti bẹ́ẹ̀ tó bá burú mẹ́ tó pẹ́ ó ṣe é káyé lè ba lè gba àwọn èèyàn sí nǹkan burú àmọ́ tó bá dájú pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ẹ tó kọ́ mọ́ òun ti tìyẹ kalẹ̀ ìkágbára tiẹ̀ tó gbé òun náà nìyẹn. ó wá ṣẹlẹ̀ pé ẹlòmíràn bá dé wọ́n á rí i pé òun á ra ẹ̀jẹ̀ mọ́ṣíláṣí tó bá máa rà ara á ta á lẹ̀ fún mọ́ọ̀tì ó tún lè lọ bẹ́ẹ̀ náà àmọ́ tó bá wọ́n gbé òun ò rà báwọn òun fẹ́ rà yìí pé òun fẹ́ kọ́ mọ́ọ̀tì tòun ni mọ́ọ̀tì tì í yìí wà lẹ́yìn ara kó mú díẹ̀ nínú ilẹ̀ yẹn kó dàbí mẹ́rì ó lè ìdájì kó fi fún èyí tó wà lẹ́tẹ̀lẹ̀ tó bí ẹ̀jẹ̀ èyí tó wà ní ilé ẹ̀tẹ̀lẹ̀ á lè kú ṣe ìdájì tó wá mú ọdúnkọ́ ó lè lọ báyìí mo láwọn àlàyé bá ṣe mú wà ọmọ àwọn. wọn ní ṣẹ́jà tí mo wọn kọ́ lọ́mọlọ́mọ. Thank ọlọ́run tó máa ń lo ìgbọ́lẹ̀ ìgbé ọlọ́run nígbà bí ẹ̀ ṣe ń dà ọlọ́run nígbà tó wà rẹ̀ ọlọ́run tó ìgbà rẹ̀ ààrẹ tẹ̀sẹ̀ ní àtàìmọ̀ kan ọlọ́run bá fi tọba tí máa ń gbàgbé bẹ́ẹ̀ tọba tó máa ń gbàgbé kò káwọn ọmọ ọdún gbọ́lẹ̀ rẹ̀ káwọn ọmọ ọdún ọlọ́run nígbà tó wà rẹ̀ máa ní kí yàn gbàgbé amọ̀túnmẹ̀ ẹ̀ ní èdè Yorùbá òní pé kò rántí ẹni yẹ kò rántí kankan mo gbàgbé láti wá mo gbàgbé ẹni ìdájí sí ẹ mo gbàgbé ìgbàgbé òsì kọ́nà ìjọba tí máa ń tàbí bẹ́ẹ̀ èyí àìsàn ìgbé ọlọ́run ọ̀rọ̀ ìlú gbàgbé wa. kódà kí ni àwọn òbí rẹ̀ bá pé àìgbọ́ ìròyìn ọlọ́run ọba yìí dáadáa òun rẹ̀ a lè sọ wípé ọlọ́wọ́ ọ̀nà ti wa alágbàgbọ́lọ́wọ́ ọ̀nà ti wa ìyẹn lọ sí lọ́dọ̀ pé ọlọ́wọ́ nígbà díẹ̀ lókè ha olóògbé ìrántí kò túmọ̀ sí pé ó wá láti di ìgbàgbé àbújẹ́yà kejì ìgbàgbé ìrántí ti ń pé kíyàn káàyàn fún àmẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam ó àbí ẹni tí máa ń gbọ́ wà sí inú mọ́síláṣí lẹ́yìn ó wá kà á ẹlẹ́ẹ̀kẹ́rin ó ní bàdákà ràn ó mò lọ́rùn bàdákà ràn ó mò lọ́rùn sí ìpẹ̀lẹ̀ ìjà tó ọlọ́run ó máa rántí wọn ìgbẹ́jẹ́ ló wá láti ìtẹ̀jú bọ́ kò wá láti ìtẹ̀jú yẹn ní gbọ́n gbọ́n pé pàtàkì wọn èyí tó máa yẹ tó bá lọ gbọ́dọ̀ ìwé á ah, ọlọ́run ọtún

Nam ẹnikẹ́ni tí ó bá ẹ̀fẹ́ ìkí sọ̀lá tó lè fà tó wá dé mọ́ tó wá dé mọ́ ti gbé sọ̀lá tó sọ̀rọ̀ orí ìdúró kó dára pọ̀ mọ́ wọn. Láàmú ní ẹni tó ń kí ìṣá ẹ̀ àwọn sì ń kí sọ̀rọ̀ orí ìdúró náà sílà. Tí mo ti bá ń kí léèzì tó sálámọ̀ tó ń kí léèzì tó sálámọ̀ tó bá ti kí léèzì tó tó sálámọ̀ àwọn òní sálámọ̀ lẹ́yìn àwọn òyìnbó áàbò méjì lókù wa láti kọ̀ọ̀pì ìṣá ìwà tàbá ti wá sára náà ẹ̀ ìdá ẹgbẹ́ tààrà ó lè gbé ìpínlẹ̀ náà lè ká ládàá fún wọn láti lè lọ láti lè lè tá a bá ti gbé tó afẹ́ ìṣá ìwà abẹ́ dáa kí lọ́pọ̀ ká tó wọ́n lẹ̀ kọ́mọ sí ìjẹ̀kọ́ rẹ̀ káwa náà dá ìta ìtura tó jẹ́ ìlú tó pé òní pé má dá ìta ìrere tó bá dájú onírú orí àbẹ́ ètò ńlá fún ẹ tó mú ọ lágbègbè wá fún ẹ tó bá ti ọwọ́ kíláàsì wọ́n ti gbé dàrá orí ìdúró tó ti fi ìta ẹ darapọ̀ mọ́ wọn. àníyàn ní wọn yàtọ̀ kò sá burú bẹ́ẹ̀ kí àníyàn ìmọ̀ọ́mù kó yàtọ̀ sí àníyàn àmúmù ẹ tó wà a lè jọ sínú ọ̀tọ̀ọ̀tọ̀ láti kírun papọ̀ bẹ́ẹ̀ ni kò sá burú bẹ́ẹ̀ àtúnmọ́ kan fún wa ilé ewu àti ànàwẹ́sì kò sínú ẹ̀sìn nàwẹ́sì sọ̀láńkà gbogbo ìlà ìtàánà gbogbo tẹ̀sí àbí ìmọ̀mù ókè nígbà tí mọ̀mù fẹ́ kí fún wa mọ̀mù ní nàwẹ́sì sọ̀láńkà lè ṣà ìmọ̀mọ́ ìlà ìtàánà mo kírun lẹ́ni tí ìdàníyàn tó ń kírun gẹ́gẹ́ bí ìmọ̀mù fún ọlọ́run mọ̀mù wa ń kírun lọ àwọn jẹ̀mọ́ náà lẹ́yìn àwọn náà ní nàwẹ́sì sọ̀láńkà lè ṣáì

àníyàn ní wípé káàmù bá fẹ́ ṣe tó bá ti mọ tó fẹ́ ṣe òsì láì yẹra rẹ̀ nàwáìtì ìrẹ̀ nítorí ẹ̀ a lè máa kí ìṣáì lẹ́yìn mọ́mù tó ń kí tàráwí a lè kí ìṣáì a lè kí nọ́tírìbì lẹ́yìn mọ́mù tó ń kí ìṣáì bẹ́ẹ̀ àwa lè kí náfílà káàkiri lẹ́yìn mọ́mù tó ń kí ọ̀rọ̀ yẹn a sì lè kí ọ̀rọ̀ yẹn lẹ́yìn mọ́mù tó ń kí a sì lè kí ọ̀rọ̀ yẹn lẹ́yìn mọ́mù tó ń ọ̀rọ̀ yẹn ní kí èsì ọ̀rọ̀ yẹn táwà ń kí ìdílé àbúrú bẹ́ẹ̀ lọ́wọ́ náà. Ìyá obìnrin ọ̀pọ̀ ní ìtọ́jú ń lọ lọ sí iṣẹ́ máa lọ ìṣòro ẹgbẹ́jì. Ìgbàsíyàn gbọ́ ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ọlọ́run tó ń ṣe ọlọ́run. Ìwádìí rẹ̀ ní ìgbìyànjú tó lè ní ìṣòro ìjọba. Náà tí obìnrin lè mọ lọ sí iṣẹ́ láti lọ tẹ òkú wò láti lọ ṣàdúrà fún mi. Bẹ́ẹ̀ni, ó lè gbọ́n ilé ìjà sí pé nínú àwọn onímọ̀ nínú Islam táwọn wò ó pé obìnrin kọ́kọ́ jùlọ. Kódà ó lè rí mọ́jú àbí kan nílé lórí. Àlùmọ́sí Abu àti Abdali àwọn onígbòbìnrin lè bẹ ìfẹ́ wò. Tó bá dájú fàmà náà wọ àlejò ọ̀kan náà ní láàrin lọ́hù gbọ̀ngàn lọ́wọ́ fi kọ̀gbọ̀. Tí ọlọ́run bá ń tẹ́jú ní gbogbo àwọn obìnrin tó máa ń fẹ́ ilé wò. Àmọ́ ìdùnnú wúrò àwọn àǹfààní rárá obìnrin lè tẹ ìfẹ́ wò orúkọ tá a bá wo gbólóhùn ṣàwárọ̀ obìnrin tó tún ní náà ìmọ̀lọ́fẹ́ wò ní gbogbo ìgbà ó túmọ̀ sí pé ọkùnrin bá lè lọ gbogbo ìgbà obìnrin òun ò ní mọ ọlọ́run gbogbo ìgbà wọ́n sì lè wá ìpè blue moon lóbìnrin nìkan gbogbo tó tó pọ̀ obìnrin tó pọ̀ pọ̀ bẹ̀rẹ̀ láti mọ́ lọ bẹ̀rẹ̀ ìfẹ́ wò àbí àwọn táwọn náà lè dé dúró báwọn náà mọ́ ọ àwọn náà ti lè mú ìṣe àdúrà fún ìrẹ̀lẹ̀ pé ilé ìjọ obìnrin obìnrin mélòó kan ló lẹ́bi òmìnira obìnrin kan ló lẹ́bi ẹ̀ kọ̀ọ̀kan máa lẹ́bi ẹ̀ wọn tó bá lọ sábúrú mẹ́ kódà bí wọ́n wọlé kágbé géètì tẹ́nì wọ́n lè ra kọjá wọ́n sì sálámà wọ́n sì bẹ́ẹ̀ náà nìyẹn wọ́n dandan kí èèyàn wọlé bí ẹ bá àti wọlé ó wọlé dáa bí ó láǹfààní àti wọlé ó bá ra kọjá níwájú ibẹ̀ ó sì tẹ́lẹ̀ náà àníyàn ló pàtàkì ìbéèrè ẹlẹ́kìtì òun ni a ń yin ọlọ́run a ń sọ̀rọ̀ ọlọ́run òun á múùkù ẹnìkan ẹ dị múùkù àbí sọ àìrí àwọn akọ́lá ìsọ̀kún tọ́rọ̀ ọlọ́run kó múùkù kẹrí ọ̀rọ̀ ọlọ́run jókòó lára wa kó wọ̀ lára ó lórí àkọ́kọ́ ipò tí bẹ́ẹ̀ tó dáwọn ọgbàgbòrò ẹni tó wọ́n yọ́ lọ́sí bẹ́ẹ̀ lọ́dẹ̀ tó ní nígbà tó pàdé ní daily bc tó gbé england ti ẹ̀ ó tó ní káyà trailer tó kò tó tó bẹ́ẹ̀ tẹ̀sí ìkànnì ẹlẹ́ẹ̀kejì tí ń tí máa ń fa òun àti pé ń tó ń tí wọ́n rí tó ti sọ pé àgbọ̀wọ́ àgbà nínú ìròyìn ọlọ́run òun sì náà ti rí tó ti àtúntò òun náà nìyí ẹni máa ń bẹ́ẹ̀ náà tó kéde ẹ̀sìn òfẹ́ ká máa tara wa ẹgbẹ́ lọ́gbọ́n jẹ náà àtẹni tí ó mọ̀ sí mọ aláwọ̀ agbúgbà ẹjọ́ ìmọ̀ tó rẹ̀ àtẹni tí ó ń kọ́ ọjọ́ sọ yà lẹ́gbẹ́ pẹ̀lú aláwọ̀ agbúgbà ọjọ́ ìpínlẹ̀ anábìrì sọ ní fún wa tó ìwọ fún ara rẹ̀ bí i tí àmì ọlọ́run ní tó máa sọ tó sọ gbólú nínú ẹ̀mí ẹ̀ ní òyí ẹ̀ òyí rẹ̀ onígbọ́nà ọ̀rọ̀ tó ti tó wọ́n fi òjò ti ẹ káwọn èèyàn mọ́bí gbéga wọ́n ti pèlè wọn náà gbéga aláàrẹ ni wọ́n àti tó bá sọ̀rọ̀ náà wọ́n sọ̀rọ̀ rí wọn ah àwọn akọ̀bọ̀n àwọn akọ̀bọ̀n òun ló mọ pé wọ́n lè má lè gẹ̀gẹ̀ tó bẹ̀ tí mọ̀ pé mímọ́ ni ẹgbọ́ kò tó àwọn òní ìjẹ̀ka ni tó o jẹ́ náà rárá afáàgbá wà sí lọ ìtọ́ aláwọ̀ agbọ́kùn tọ́lọ̀ lórí òye kan wá nítorí ní òye kan wá bẹ́ẹ̀ nínú àkókò nǹkan wà sí ẹ̀ àwọn àjùbà jẹ́mọ́ tó ní kálùkù gbọ́nà ọ̀pá tó di nígbà tí ó bá fi ìyà agbára ọlọ́run ìtakọ̀ ọlọ́run tí àbí ẹni tí èkó púpọ̀ ní kọ́lọ̀ tó kọ́ kálùkù wà ó lọ rẹ̀ ní wa ẹni tó kù púpọ̀ àtàwọn tí wọ́n bá púpọ̀ tẹ̀gbé ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ yìí ló ẹni tó kù kú sí lóhùn ṣubú àwọn mọ̀lẹ́bí àwọn náà ṣubú ọgọ́gọ́ ní èyí tó ń dùn tó ń dùn lára kò sẹ́gun náà lè tún kò lè dàbí ti tiẹ̀ fúnra bí ò ṣubú ìrora àròyìn tó wúrọ àwọn òlé èrò ọdọ́mọ bí ń gbà àwọn èèyàn bá wọn ṣubú ló pọ̀ wọ́n ti mọ́ dúró ọmọ lọ rẹ̀ jù wọn bẹ̀ lẹ́kùn ẹ bá nílẹ̀ tó mẹ́kún sun wọn ẹ̀dàgbò àwọn jẹ́gbàyàn ṣogún rẹ̀rẹ̀ tó ń tó ogún ẹgbùn yẹn lórí ogún olè ìbìrí kẹ́jì káwẹ̀ láwọn ti wé ọmọlógún aláìkòjẹra wọn ẹgbùn ọ̀sọ̀ sí ẹgbùn ẹgbùn ìgbùnà lè kejì tí wọn torí ẹ̀ kábàmọ̀ ọkọ̀ sí àwọn èèyàn tí wọ́n gbọ́nà tóbi ẹgbẹ́ náà tóbi jẹmọ́ ẹ̀rẹ́ aláwọ̀ ẹ̀kọ́ kò lè tìmọ̀ kankan lọ́dẹ̀ lórí nígbà yẹn kò kankan torí ẹ̀ ẹ̀kọ́ ní kálukú lẹ̀ e tó wárí tó pàtàrà nínú ọ̀rọ̀ ọlọ́run àti ọlọ́run nínú tó gbọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run kó pẹ́lọ̀ gbòyè ọlọ́lọ́wọ́ wọ́n máa ń ṣe iṣẹ́ kan sí ìdá ó kọ́mọ̀ lọ́dọ̀ àwọn àwọn ààbò wọn àwọn aráàlú sí káwọn tó bá lọ rajà lọ́wọ́ wọn ní fìlà yìí tí wọ́n ní ilé àpẹẹrẹ three thousand ẹ̀wọ̀n me, she has a lot to So, are Because ah, ní sọ́ọ̀lì alànàbí to alànàbí tí ìsúnmẹ̀ the àtàlátù bá bẹ̀rẹ̀ òun náà sọ tó wá ní àlọ́mọ̀tẹ́lẹ̀ ọmọkùnrin nítorí ọba ẹni pé àhàhà ẹ̀yìn mọ̀ ọjà ajá o tó lọ fún ẹni yẹn tí wá ní sọ́ọ̀lì alànàbí àlọ́mọ̀tẹ́lẹ̀ ọmọkùnrin to láàrin mọ́mọ́ ó ti fi àṣà burúkú tí ò já àfàlẹ́ṣẹ́ rẹ̀ sọ́yìn àlàyé sọ́yìn àlàmẹ́lì bẹ́ẹ̀ náà ní ẹ̀lẹ́ yìí máa ń jà máa fẹ́ parí jà wọ́n ni sọ́yìn àlàmẹ́lì sọ́yìn àlàmẹ́lì èyí pé ẹ̀mọ́jà ẹ̀mọ́jà àwọn ìtumẹ̀ wọn tó gbé ṣẹ̀tà ń torí ẹ̀ oníkálùkù ni ó mọ ibi tí ọ̀rọ̀ ọlọ́run bá ti tọ́ ṣe lára òye àfọmọ́jìkẹ̀ tù ú bí mímọ́ ni wọ́n ti máa lé ní mímọ́ ni èèyàn bá ti ń lékún sí òun ni àwọn àmì ọlọ́run agbára ọlọ́run ìkápá ọlọ́run ìròyìn ọlọ́run orúkọ ọlọ́run yóò máa hàn yóò mọ̀ tóbi lẹ́gbẹ̀ẹ́ yẹn. Number four, five. Okay. ìjókòó mọ̀lẹ́bí àbáwà nínú ìjókòó àwùjọ wá ní ẹ̀dìdé agbọ́lọ̀ tó di kásàdúrà àwọn onídàhùn tó ti wà ọlọ́run tí à ń sìn ọlọ́run sọ fún wa káàkiri kò sọ fún wa pé ká má ṣàdúrà lórí ìjókòó òun níjà sọ kí ló wá tẹ́sí àtòkì ní káàkiri láti ilé ẹjọ́ làdó òkè nígbà ilé ẹjọ́ làdó òkè nígbà tó pé gbogbo tá a bá ti fẹ́ lọ́gbọ́n jọ sí agbọ́dọ̀ rí lára mẹ́lùú wa Muhammad sallallahu sábà lọ bí ìyàwó alọ́bí ìkómọ àwọn àfáà láìsàn kan wá ní ẹjá àdìdì ká gbàdúrà ẹ̀yẹ jókòó fìfì yìí àtọ́ bá ti wóró wóró bí ẹ̀ yóò padà jókòó àmọ́ wọ́n lè máa sọ òkú ọ̀rọ̀ sí yín ẹ má wọ́ọ̀rì ẹ̀ lè tọ́ àwọn tá a bẹ̀rù ọlọ́run tá a dúró àti wọn tó ẹ̀ lójú rẹ̀ ló ń gbé jókòó gbogbo lé ẹ̀ àṣà àkàní kò ránkọ́ ògbélé yóò tọ̀ wá gbogbo ẹ̀ súnà yẹn yóò padà sílẹ̀ orí bí tá a bá ti wọ ipò tá a bá ti wọ lámọ́ ìbẹ̀rẹ̀ náà tábàbà lórí ìdúró kábẹ̀rẹ̀ náà àárín torí káfẹ́ bẹ̀rẹ̀ náà káwá jókòó tábàbà lórí ìdúró kábẹ̀rẹ̀ náà àárín torí káfẹ́ bẹ̀rẹ̀ náà káwá jókòó káwá sọ fún abẹ́ ọlọ́run nìkan ló sọ yí pé ẹ̀kí ẹ̀sìn ṣe kírun fún mi. Bọ̀dé sì yà kírun àfẹ́ ṣàtúwàá idan ṣàdúrà wá lórí ẹja dìde ká ṣàdúrà alótọ́fà ẹgbẹ́ ìyẹmọ́ dìde ṣàdúrà ilé tí wọ́n ṣe kọ ara wọn kìrìtẹ́nì náà ti kọ ọ̀kan lára mẹ́tìwá mọ̀sálọ́mọ́ àtọ́ tó sábà ń bẹ kò bá jẹ́ báwa nìkan láwà nínú àwọn ẹ̀yẹ ẹgbẹ̀rún káwà ìjókòó ti ti wà àwọn òbíká owó tó wà wọ́n tó wọ́n sọ máa fún aláì gan ẹnì kan ẹ̀sìn ọdún àbá ní àbójú kò dẹ̀ wá ó ti já sí pé ibi ìyàwó ibi ìgbógbọ ibi ògbò àti mọ́ ìdìde ẹ bá ṣàdúrà lé ẹ̀ ìdìde ẹ bá tẹ̀lé ètò ẹ̀ nídìde àwọn tó wá ní ṣe nǹkan ẹ̀já dìde àwọn tó mú wá òun náà ní àwọn tó àkọ́ fún wa rèé àwọn kìrìtẹ́nì àtàrà wọn òun làwọn ìjọ ọjọ́ òkú nílẹ̀ Yorùbá ẹgbẹ́ bí àǹfààrù dé wọn ti kọ́ ọ

ẹni tí bá nínú ẹ̀ tá lè dá ikú padà bẹ́ẹ̀ lè dá padà. Ìgbà pé ìdókòwò ọ̀tá fẹ́ kí fẹ́ kí mẹ́jọ ọ̀tá fẹ́ kí mọ́kànlá àwọn bá máa lẹ́yìn mọ́ àwọn ẹgbẹ́ máa ń rọ̀ bá ká lè dá padà a lè dá padà pẹ̀lú mọ́jẹ̀ mọ́jẹ̀ bó o ní a ní kí ó sì bí lẹ́yìn ìmọ̀ọ́nù gbogbo ẹ̀ tí wọ́n bá ti fẹ́ ṣe ọ̀kan tó ìgbẹ̀ yìí ká tó lè lókè bí àwọn òkúrò á mú ìlókè tí wọ́n wá ẹ̀ ká bá wá lè lé bàbá ìmọ̀ọ́nù náà bóyá ìmọ̀ọ́nù náà ti ní àjọ tí ó sì bí papọ̀ ìjọra wọn ìgbẹ̀yìn ó bá dá sí pé arákàlẹ́ ìmọ̀ọ́nù fẹ́ kí ó àwọn ajọ́ ìpò náà mọ́bù wá sálámọ̀ akẹ́yẹ kan pẹ̀lú ẹ̀wá sálámọ̀ àwọn òye sálámọ̀ káláyé sálámọ̀ lókè ìdákì àwọn pàdé àbẹ̀yẹ kan ti wọn náà gbé lórí tó èyí tí a ní láǹfà láti bá padà wí pé ẹni tó bá ti lè mú wa ká bá ti lè kí ìrún parí lẹ́yìn máàmù tó ti kí wíìtì rí aláǹfààní pé aláǹfààní àti dáìsàn padà lọ. Òyìnbó ká kí ìrún lẹ́yìn wíìtì rí lọ. Ànábì sallallahu alaihi wasallam tó bá tún sì tán nígbà tí èyí máa ń múra kà méjì lọ àmọ́ méjì tó kù. Ó nà á ní àwọn onímọ̀ tí wọ́n sọ pé rákà yẹn gan ó fẹ́ jọ ọ̀nà kàkà àlùfàṣì tí wọ́n gbà pé ààyè múná sí àdúgbà lẹ́yìn ìrò méjèèjì lẹ́yìn ìrò méjèèjì náà. Ó dẹ̀ kó kù fẹ́lẹ̀ sí. Ẹgbẹ́ gbé ọ̀dọ́ ní àdágbà tó lè rí ojú wọn ká ọmọ wa yẹn jẹba ìlọrin bẹ́ẹ̀ ọmọ wa ní eléyìí odidi tọ́pìkì kan ló yẹ kó jẹ́ láàrin àwọn àlùkò náà lọ́jọ́ ọmọ nítorí à ń tó súnmọ́ láwọn agbọ̀nrin tó pọ̀ àwọn agbọ̀nrin yìí bẹ káà tó súnmọ́ lẹ àìsí súnmọ́ yẹn ti nìyí ó léwu tó léwu àwọn tó lè fi ojú obìnrin kò rá nìyẹn nàlẹ́yìn. Kẹrí ọmọ gbọ́dọ̀ wa, kò lè di ọmọ wa láìláì àṣà àṣà ìrírí àwọn lárúbáwá ni, àwọn lárúbáwá jọ̀ọ̀ lánàbí tó lé. Ìyẹn máa ń pè ní àtàbá ní adoption náà ń pè lédè èkó. Èyí pé àwọn kẹ̀kẹ́ tó bá gbé ọ̀dọ̀ èèyàn lọ́kùnrin ló lè ní bó ti di ọmọ ẹni kódà ó lè máa jẹ́ orúkọ ẹgbẹ́ gbọ́dọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ sì ni wọ́n rí pé yóò láǹfààní ही जी